إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله اللهم صل وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين معاشر المؤمنين السلام عليكم ورحمة الله وبركاته لن يدبر فون الواوى أترى لكي أتيجه púpọ̀ fún ṣẹlá Muhammad àwọn aráalé àwọn sàhábà rẹ̀ tí gbogbo múmi ní múmi náà òdodo tí ìlànà nábì tó jẹ wá lógún tó nítumọ̀ sí ìgbésí ayé wa ìgbẹ́ olúwa musa sí wa ní múmi òdodo. òní ni àlìyáwó àtàsír wal ìṣòro ní sàrì Ṣàbàn òní ni ọjọ́ mọ́kàndínlọ́gbọ̀n nínú oṣù ṣàbẹ́n kó yá kó gòbè bí haúsá sì máa ń sọ kí ni ìtumọ̀ rẹ̀ ìyẹn ni pé ó lè ṣeé ṣe kò lè kéésò ní ọ̀dà kálónì náà ni ìyẹn ni pé láti wá oṣù kó yá kó gòbè ó lọ náà báwọn wọ́n lè wá oṣù but nígbà tí wọ́n fi máa wá oṣù sí ọjọ́ keje ó ti wọlé ìyẹn ni pé oòrùn yóò ti máa wọ̀ láti bọ́ sí oòrùn àlárúbà àkíyèsí alákọ̀ọ́kọ́ ẹ̀yìn mọ̀yàwá ọjọ́ òní òun ni twenty nine of Sha'ban àwọn kankan bẹ ó pàtàkì níbi ṣe ayé mùsùlùmí tí yẹn gbọ́dọ̀ ṣọ́ra àwọn kan náà ọwẹ́ púpọ̀ ọwẹ́ irú ẹ̀ òun ní ṣẹlẹ̀ tí àsìkò Ramadan bá fẹ́ wọlé báyìí àti àti gbọ́ awuyewuye bá a ti máa ń gbọ́ lọ́dọọdún náà tọ́ nínú àwọn àdánwò tí ìṣẹ̀lẹ̀ lásìkò yìí òun náà nù òun náà ní ìmúṣùkalẹ̀ ìmọ́jọ́ ìpè ọjọ́ báyìí òun náà làwẹ̀ ó bẹ̀rẹ̀ tí àwọn olùpèpè òdodo sì ń sọ pé eléyìí ò sínú ìlànà òjíṣẹ́ ńlá Muhammad tàbá ronú gẹ́gẹ́ bí mùsùlùmí ẹ lọ wo gbogbo ìjọsìn wa pátápátá ètò ní ṣe pẹ̀lú sọ́lá wákàtí márùn-ún ètò ní ṣe pẹ̀lú hajj ètò ní ṣe pẹ̀lú zaka ètò ní ṣe pẹ̀lú gbogbo ìran ìbáàdà tá a fara ṣe tá a fi tá a fi kódà ètò ní ṣe pẹ̀lú owó níná tó bá ti lè lọ mọ́ àsìkò àbọ́jọ́ àwọn àmì ọlọ́wọ́n ọba kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ òun náà ni al-laylu wan-nahar wash-shamsu wal-qamar oòrùn òṣùpá òru ọ̀sán àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yìí àwọn náà ni olúwa lọ ìjọsìn wa mọ́ ó sì lásìkò ó sì nígbà ó sì létò ọlọ́wọ́n bá ní wash-shamsu wal-qamaru bi'usban ń lọ méjèèjì ń lọ létòlétò ní ọlọ́run ọba ó tún jó yé wa nínú àyà mi nínú suratu Yunus tó ní huwa alladhi ja'ala ash-shamsa diya'a wal-qamara nura kíni wa anzalahu wa qaddara manazila li ta'lamu 'adada as-sinina wal-hisaab áyà yìí nínú في áyà أساس olúwa fi ṣàlàyé essence àti agbára tọ́lọ́wọ́n ọba lọ́mọ àwọn ẹ̀dá ńláńlá yìí òru ọ̀sán òṣùpá àti oòrùn ṣẹ̀rí àpèjúwe ta lè fi wé gbogbo ẹni tí ń ṣerú ìṣesí yìí tó ṣe pé yusawusu náà lẹ́nu mùsùlùmí wọ́n máa ń da àwùjọ mùsùlùmí ó ìpè àwùjọ mùsùlùmí ò ní kò ní sẹ́tù irú àwọn àsìkò yìí àpèjúwe irú wọn tó súnmọ́ òun náà ni ìgbà téèyàn mú àsìkò òun kalẹ̀ òṣèlú ti gbajúmọ̀ níjọ tẹ́lẹ̀ bóyá àti ráwọn tán ṣe bẹ́ẹ̀ náà dì sí ìpè àyílà o aago méjì ni alásàrí o aago mẹ́rin ni mọ́gíríbì o aago méje ni kí lọ kago pẹ̀lú àwọn nǹkan yìí èèyàn lè ṣe ìṣẹ̀hánà kéèyàn wá pé à ní àwọn gẹ́gẹ́ bó ṣe wà ní ìmọ̀ tó tún tó tún tẹ̀síwájú aago dé lẹ́yìn lẹ́yìn kéèyàn wá ní lásìkò yìí pẹ̀lú ìgbìyànjú àsìkò tí ákírì sábà wọlé rè òun láti mọ nísìnyí kó jẹ́ pé èèyàn ti lẹ́mìí pé aago mẹ́rin lámọ̀ọ́kálà sáré lásìkò tá a wà yìí aago mẹ́rin alásàrè wọlé bẹ́ẹ̀ lórí ṣẹ́wárí tí ewu wà gangan òun ni pé ẹ wo àwọn tí wọ́n mú ọjọ́ fún àwẹ̀ kalẹ̀ pé ọjọ́ báyìí sẹ̀mọ̀pé ńgbà míì kọ́dọ̀ lè rí bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọ̀rọ̀ wọn àṣìṣe déédéé àyùbẹ̀kọ̀ níjọ́ míì ọ̀rọ̀ wọn àtàṣe èyí ò ń kọ́ ní iṣu níbi tí iṣu wà bí tí èké tí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí bíà ah, ebi máa sábà ṣe déédéé wọ́n wí ní kíní kan náà èrò láti à òrèbété òrèbété wọ́n ṣe mú wọ́n ṣe wí wọ́n pariwo pariwo náà nì ṣùgbọ́n ọlọ́run ọba torí pé bí wọ́n ṣe mú kalẹ̀ yìí bákan méjì náà ni kò jọjọ́ òun àbí kò jẹ́jọ́ kejì àbí kò jẹ́bi fọ́ rẹ̀ tọ́ ọ̀pọ̀lọpọ̀ inú kò jọjọ́ òun àbí kò jẹ́jọ́ kejì tó bá wá ṣe déédéé àwọn gbàwọ̀ òòlù àwọn aláìjákàmà wọn ní hí a ah, ẹ sì ní wọn ò ṣe pé kínní torí pé kínní irú àwọn ìran èèyàn báyìí àwọn kọlọ lọ́wọ́n bá ń bá wí lọ́pọ̀lọpọ̀ ìpele kọ́ọ́mí yáàkìlù àwọn tẹ̀lé wọn pé ká dẹ́sìn wọn mọ̀ lèwúlẹ̀ alibáàlì torí pé àwọn eléyìí wọn kàn wọn kàn wọn bá bí wọn tálẹ̀ ń yóò láwọn ni àwọn tálẹ̀ ń tẹ̀lé náà lọ àmà ayé náà yóò ní máa hàn aina hum yadhabuna la nadiri wọ́n lọ àwọn kan tẹ̀lé wọn irú náà yẹn kọ́ ni alukurani ń báwí ṣùgbọ́n olóye àtẹlẹ́kọ̀ọ́ yóò wá padà wípé gbogbo àwọn ìmọ̀ yìí dirakatu manazilil qamar kásítọ́dì pé òṣùpá lásìkò báyìí bó ló ti yẹ kó rí tó rí báyìí àkọ́kọ́ náà ìṣe ìgbìyànjú yìí láti fi bìtámì ẹ̀sìn tó jẹ́ òpó múlẹ́rú ìjọ lọ́wọ́n ọba lọ sọ bẹ́ẹ̀ ìjà nàbì ló sọ bẹ́ẹ̀ àríkọ́rọ̀ yìí ọ̀kọ̀ọ̀kọ̀ sì ń tọ́jọ bẹ́ẹ̀ ọlọ́wọ́n ọba tó dá òṣùpá òun ló dá oòrùn òun ló dóoru òun ló dọ̀sán ó pè wọ́n lámì ó sì lọ ìjọsìn wa mọ́ bẹ́ẹ̀ ìgbà tó di àwọn ìjọsìn kan òní tẹ bá ti rí òní kó ń ṣe ọlọ́run ọba mo ṣàlàyé pé àwọn ẹgbẹ́gbẹ́ yín ẹ̀tẹ̀ bá ti rí ni ò sú mú liruyati wà aftiru liruyati rírí ni kì í ṣe pé sọ́dí tọ́lọ́hún dá nínú àwọn àmì rẹ̀ ibi tí ọ̀rọ̀ wa léwu sí ni pé kéèyàn sọ pé èyí tèmi ó ṣe ni pé wọ́n kò ti níjọba yìí ni ọjọ́ òun lèyàn sẹ́rí ìfẹ́mísì yẹn kọ́dà bó ṣe déédéé ìtàfẹ́ ọ̀ndàláìnì ìfẹ̀mí sí pé ọ̀wọ̀ kò lè jẹ́jọ́ míì ọjọ́ báyìí ká ti mú iná ni ibi tí yóò ti kódà kọ́rọ̀ òun ó ṣe déédéé ibi tí yóò ti jẹ̀bi ọlọ́run torí wípé téèyàn báyìí fara àbóṣe ìjọsìn lọ́nà tí èsì lànà tọ́lọ́wọ́n bá yọ́nú sí èèyàn wà lọ́wọ́ ìwò kódà bó ṣe déédéé ẹ̀rí àwọn onímọ̀ wa sọ̀rọ̀ kan ẹni bá dá tọrọ ẹ̀sìn láì ṣe pẹ̀lú ìmọ̀ kódà kọ́rọ̀ rẹ̀ ṣe déédéé yóò jẹ ìyá rẹ̀ wọn jọ lọ. torí kọ́rọ̀ ẹ̀sìn yìí ó dé pẹ̀lú mọ́ni yọtọ́rọ̀ gbogbo ńṣẹ́ ńlá Muhammadu dìde torí ẹ̀sìn ló fi gbé e dìde ẹ wá wọn tó kọ́kọ́ sọ̀kalẹ̀ nínú alukurani kí ni ìkara ìmọ̀lára kọ̀kọ́ lọ́ọ̀ka anábì ní máa anábì kọ́rí ìbílẹ̀ òtún gbà mú pé ìkara ọ̀ọ́kà níṣẹ́ ẹ̀sìn òjíṣẹ́ ìwà jẹ́ àánú fún gbogbo ayé lọ́nà ìfẹ́ torí ẹ̀gbà náà dìde ẹ wá wo hekima ẹ wo rational tí ń bẹ níbi pé ntọ́nà ọba kọ́kọ́ sọ̀kalẹ̀ òun ni kí ni ìkra ọlọ́sì sọ nínú àyà mi ìfàlẹ́m ọkọ̀kọ́ lọ́ máa ní o anahu la ilaha illallah ọba dá ọlọ́wọ́n ọba màtán ìgbà wọn ni iṣẹ́ tó tẹ̀lé gbogbo eléyìí àkíyèsí ńláńlá ni pé ìmọ̀ kódà kéèyàn wá ṣe déédéé lórí ìlànà tí ọ̀dà èèyàn jẹ̀bi rẹ̀ wájú ọlọ́ ẹ tún wá wọ hekima ní tọrùn ọba ní ẹ máa wá tẹ̀bá ti rí tẹ̀bá wá rí lórí ahọ́n ànábì sọ̀rọ̀ sọ̀rọ̀ tẹ̀bá ti rí àjẹpé ẹ pé ṣàbá ẹ̀ kéèyàn wá ní ọjọ́ báyìí òun lá mọ̀ṣù gẹ́gẹ́ bí àpẹẹrẹ ẹ fi irú ẹni bẹ́ẹ̀ wé ẹni tó wò pé àìmọ̀ kan bá rí lálẹ́ yìí ẹ ọmọ lè jálẹ̀ yìí àti mọ̀ ó lè ṣeé ṣe ta ni nínú àwọn méjèèjì tí àkólé kan ẹ̀sìn yẹn bẹ̀lẹ̀ ní ẹ̀ ẹni tó sọ pé bò ní sẹ́ bá ti gbọ́ nǹkan kan sẹ́ ti gbọ́ amọ̀lẹ́jọ́ ni ó mọ̀ lè ṣe tí ó mọ̀ wá lórí ẹ̀mí ẹ̀ ní gbogbo ìgbà pẹ̀lú ẹni tó ti ní ẹ̀sìn ni ó ti di kò sí tó rújú ó ti di ọ̀la ní ọ̀jẹ̀ ọ̀túnla ní ọ̀jẹ̀ ẹni tó ti mú permanent pẹ̀lú ẹni tí ń wò pé àìmọ̀ ewu lẹ́mí rẹ̀ ọ̀rọ̀ mẹ́sìn yẹn jù èwo ni àkólé kan rẹ̀ ẹni tí ń retí ni ìgbà tí yẹn sọ pé wọ́n kó àwọn ọmọ jọ wọ́n ṣe exam wọn ni àti mẹ́rin tó ṣe first nínú wọn ẹni fún kálukú náà fẹ́ àbẹ́ mi ni àbí kìíní kan ni káti wá sọ ọ́ lẹ̀ wípé ẹni tó ṣe first rèé ẹni tó ṣe second rèé ẹ̀yẹ wá kó jọ kọ́lá ọmọ mi ò ní mi ò kó jọ ọmọ kó ti announce àbí kí ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ńlọ lẹ́jà rèé akọ́lé kan ìjòkó tó fẹ́ jòkó wọ̀ nínú ìtumọ̀ sí náà ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ kí n fi léyìí kí n fi pín ọ̀rọ̀ yìí lẹ́yìn ẹ̀rí nígbà tí a wà ní primary school níjọ <clears throat> ọ̀gá tí ń kọ́ wa ọ̀gá yìí ó fẹ́ràn mi púpọ̀ gbogbo àwọn fáìlì máa ṣe ní primary primary five mọ̀rántí precisely ló wà kó àwọn fáìlì yìí wọn fi rìkọ́dù exam yóò èmi ní kó lọ lé tó bá tún dé yóò tún gbà yóò tún mọ bá rìkọ́dù lọ ọmọlé ọ̀gá ṣàfihàn mi sókè ọwá di bóyá táàmù yìí mọ táàmù yẹn bóyá second time bóyá third time exam máa mo kà délé níjọ́ náà ni mo bá wo ọ̀gá àti parí kìíní lágbájá tó ṣe fourth ẹ̀tọ́ tó ṣe fourth ní ti second ọ̀gá àdìgbò gbé ẹ̀ mọ́ wá èyí tí mo lè ha mo ti ha ọwọ́ àdìjọ́ ó sì alájímọ̀ láti máa ń gbọ́ lùdé ọwọ́ àdìjọ́ alámísì mo wá wá wọn tó ti wá wá lè wí wọn lọ sọ fún à kàkà sì wọ́n ó oh, fourteen ló ṣe kíní kan à thirty kíní kan ló ṣe ṣètìmọ̀ fún ìgbà náà àwọn ọmọ kéékèèké kí wọ́n máa ń ṣe wọ́n máa ti sọ pé kíní ẹkún ni ọmọ mi ò sùn yàrá yẹ ẹkún yéé dájú kíní kan èmi ò gbé mo àti àti àti bẹ̀ǹdẹ̀ òjìyà lọ́nà kìíní kan ni pàtó dé ọ̀gá kan wọlé ni wọ́n ti wá rí i pé ẹnìkan àwọn míì ń sunkún àwọn míì ń ṣe kìíní kan so bá ní kí ló ṣẹlẹ̀ wọ́n yà kìíní kan lágbájá ló sọ fún wa pé òun ti gbà òun fèlì ẹgbẹ́ fèlì ó ṣe gbogbo ẹ̀ láti sì máa ń pọ̀ ń gbọ́nà rẹ̀ gẹ̀dẹ̀ ní àwọn primary school ìjọba tí ì ṣe káwọn private ìgbà náà tọ́ àti ìmí ọmọ tí mo tẹ̀sìn kankan àti mo ti mo ti rugi oyin irú ìyà tí mo jẹ títí di ọjọ́ òní ìjẹ́rí láyé ọlọ́mọdé ìjẹ́wé ẹ̀ wàláhì ìgbà wọn létà ní padà wọn á mọ gravity nǹkan tí mo ṣe bíà ó dijọ́ jímọ̀ kó tó di páwọn èèyàn mọ̀ tó ká ẹlòmíín lọlé ó sunkún lọlé láti jọ ara mi sí mo fẹ́ lò ọ̀gá nìkan gbé mi wọ́n lọ já parun wá àwọn àparun bẹ ní àbátánzà náà àtàwọn ilé ìwé jọ àpàtà aparun sọmọ ẹrí àwọn ni wọn fa ọwọ́ mi báyìí àwọn mẹ́rin àwọn ọmọ kan bẹ moses òun ga ìmọ̀ ìjọ tí mo fẹ́ lò ìyẹn mẹ́rin ẹ̀ka fà mí lápá ẹ̀ wọn ni wọn bẹ́ òmí lẹ̀ ìyàwó gẹ́jú tí mo ṣe lọ lójú mi ìjẹ́wé ẹ̀rí láyé létà mo wá mọ gravity nǹkan tí mo ṣe bí ah exam sábà kọ́lé jẹ ìyẹn máa ń ṣe kí ni torí pé kálukú ti so gbogbo Results náà fẹ́ fáwọn èèyàn lọ́dún náà kò ní ìtumọ̀ mọ́ pẹ̀lú gbogbo àwọn tó ká àgbájá yà ó ti yẹ tó ṣe kíní kan tó ṣe kíní kan ó kàn má pẹ̀rẹ̀ yìí wá kéèyàn fi mọ tí wọ́n bá sọ fún yàn pé nǹkan báyìí lásìkò báyìí ní kíní kan ẹ wọ àdáyìn nínú hikma ọlọ́run kéèyàn ti mọ̀ pé aago mẹ́rin ni wọ́n ṣe wọ́n pè pẹ̀lú ẹni tí ń retí àdáyìn tí wọ́n fẹ́ pè ẹni pẹ́ mi lọ́mọ pé àti ìbọn bóyá sọ ní òun yọ̀ọ́ pẹ̀lú ẹni tó ti sọ pé azani ò lè ju kínní kan lọ yóò súnmọ́ tó jẹ́ pé azani ni ó lè change from time to time gbogbo àwọn nǹkan yìí ó ní hikima tọ́lọ́wọ́n bá fi ṣe bẹ́ẹ̀ tó ń ṣe ńlá Muhammad fi ṣe lópin bí ká ti lọ gbogbo ọ̀nà yìí táyìn ọba tẹ wá ní téèyàn ní òye tó lọ́mọ nǹkan yìí ó tó mi nìyẹn pé níbo ni sẹ̀ríà ní á dó òun níbí báyìí nígbà tí anabi aleyhi salatu wa salam tó ní ẹgbà tẹ ẹ bá ti rí sọ nígbà táwọn wá ní alọ́jọ́ báyìí ní àṣìṣe ńláńlá lélẹ́yìí kọ́dà kéèyàn ó ṣe déédéé àkéèsí ọ̀jẹ̀ fún gbogbo ẹni tó bá ní wọ́n ti ní báyìí ní tẹ́lẹ̀ àwa ti ẹ̀ ń dara yín láàmú à ìdààmú kọ́ àkólé ni àkólé ni eléyìí gbogbo ẹni tó bá wá ṣerú ẹ̀ ó ṣe wá rí bí kìíní ìdẹ́ ń fọ́n kárẹ̀ o kọ́dà àwọn ayé mi náà ti ń bẹ nísìn tí wọ́n gbé ẹ̀sìn wọn dé lórí nù astronomy ẹ̀ lọ́ wo kìíní kan síbọ́n náà ló ní ní fi yẹ nígbà míì ìmọ̀kánni tó ṣe kó ní nǹkan ṣe láti mọ àmì ọlọ́run ọlọ́run bá ní nínú àwọn àmì ọlọ́run ọba tó tóbi wa min ayatihi al-laylu wan-nahar wash-shamsu wọlkọmọ àtòru àtọ̀sán àtòṣùpá àtàràwọ̀ àmì ní méjèèjì mẹ́rẹ̀ẹ̀rin Ọlọ́run wa ní láti jùdú lè ṣàmùsí wàlá lẹlkọmọ wọ́n sì jùdú lè láàyè lẹ́yìn kọlọ́kọ̀hún nǹkan ìyàwó káàbùdù ẹ má sì wọn ẹ má sì Ọlọ́run ọba ìtọ́lọ́ àṣẹ Ọlọ́run ní kẹsẹ̀lé ẹ̀sìn Ọlọ́run ọba nìkan ní kẹsẹ̀ lè jẹ́ àgbẹ̀gbẹ̀ àkéèké tọ́ sábà oṣù lónìí bí iznillahi ta'ala abẹ́rẹ́ kíyàmù Ramadan wà lálẹ́ òní tí wọn bá róṣù kọ́dà tán bá rí títí di eight ó ṣe pé àtẹ̀tẹ̀ gbọ́ information wọn ó ti rí before o tàgbàlérò ni pé kí information tó rí ti àwa wáyé pé inshallah tí ò bá ti tayọ bíi nine ten eleven tó kálukú ti lọ sùn bí yẹn bá ti lọ sùn ó gbìyànjú ọmọ náà wọlé náà nù tábà èrí ìpín tọ́lọ́wọ́n bá bá kádàrà kó kì í nílé tá a bá tẹ̀lé rí kí n jẹ mọ́ àmọ́ tó èyí tó súnmọ́ ni pé yóò yá tá a bá ti rí ibi fọ́ kóhun tó wọ̀ àti ní information àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tá a announce láti ibi tí announcement ó ti wá gẹ́gẹ́ bí aláṣẹ fún orílẹ̀-èdè tiwa sultan Sokoto tá ti gbọ́ information tó ti dé ti gbọ́ àwọn aláṣẹ wa nílẹ̀ yìí náà bí ìdílé láàyè tààlà kíyàmù Ramadan yóò bẹ̀rẹ̀ ní alẹ́ òní wàhálà àtùmàrètí tí ò bá ti wá rí bẹ́ẹ̀ àjẹ́ pé ṣàbá ni ó pè irú ọjọ́ ọ̀la yìí òun ni wà jẹ́ yẹ́wùmù ṣak tó bá ti pé wọn ò róṣù kí ẹ̀ bí ọ̀nà ṣe fákàì tànàbí ní tí ọ̀kan náà àwọn tàbí ní bí yẹn báyìí màámà tó ń fẹ́ ká sọ tiẹ̀ di pé wọ́n rí wọn orí ìmí ọgbà lọ́la irú ẹni bẹ́ẹ̀ ó ti ṣẹ̀ o ó ti yapa ìlànà òjíṣẹ́ ńlá Muhammad rírí rẹ̀ nígbà tó ń bá ń wọ̀ lónìí òun ló dìtámì ṣe abẹ́rẹ́ síyàmù wa ní ọ̀la abẹ́ olúwa kọ́mọ́tà fìwálé déédéé kó sáà ṣàánú wa kó ṣàforíjì ẹ̀ṣẹ̀ wa kó sì jẹ́ kí oṣù yìí kó jẹ́ oṣù àánú ìkẹ́ àforíjì àti àlùbáríkà fún ẹnì kọ̀ọ̀kan wa abẹ́ olúwa gbogbo orí tí ń bẹ nínú Ramadan nínú oṣù yìí nínú alkiyami wa siyam wa tilawati alquran wa sadaqat wal ihsan ọlọ́run bá musa fi wá ṣe kún gẹ̀rẹ́ ọlá ìgbéléjì olúwa allahumma inna nasaluka hudan waj'al amalana fi ridak ya rabbal alamin. اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم يا حي يا قيوم برحمتك نستغيث لا إله إلا أنت أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين اللهم صل وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك